إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد لن تسواجو تي أشي أتي إشياء صلاة فون أنبوى محمد صلى الله عليه وسلم آه إنكتي أريلوري سكرين أبيني وجو سكرين òun náà ni nípa digressions tí afa alálùbọ́sà tó ń ṣe kọ́lọ́mọba kí ó ṣàánú wa bí afa yìí ṣe ń discuss ọ̀rọ̀ wọ́n ń discuss ọ̀rọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo máa ń tẹnumọ́ tí ó bá ti kí tí mo bá ń ṣe tàwọn tí ó gbàtàn jẹ pẹ̀lú àwọn nǹkan tí àfáà yìí ń pa nírọ́ àfáà yìí ò ń ṣe ni tí ó kéèyàn máa dá lóhùn torí pé kò sí ìkíláàsì níbi rùdú tí a bá ń ṣe tẹ bá mu ní bíbà yìí yóò fò síbòmí èyí tí a fi acknowledge pé òun ṣe mistake ní irọ́ ni yóò fò síbòmí ni àfáà yìí allege mi pé mo parọ́ ipa àwọn èèyàn kan wọ́n fún ah, ọba Saudi wọ́n request lọ́dọ̀ rẹ̀ yìí pé kó jẹ́ káwọn obìnrin máa wa mọ́tò mo wá sẹ́ndì kínní sí ìkànnù àwọn ọmọ ẹ̀yà tí máa sẹ́ndì kínní àfa alálùbọ́sà sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé kó sẹ́ndì ẹ̀ sí àfa yìí ìdáhùn tí mo dáhùn pé àwọn kan wọ́n fún ọba Abdullahi that is one request lọ́dọ̀ ẹ̀ kó jẹ́ kí àwọn obìnrin kí. Ki wọ́n máa wa ọkọ̀ ní Saudi níbi ìdánilẹ́kọ̀ọ́ tí mo máa ń ṣe fún àwọn àwámù ni náà tó ṣe pé àwọn tá à ń discourse yìí lè rí lè máa kàn tí mi ń sábà fẹ́ discourse irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pẹ́ni tó béèrè béèrè ó béèrè ní ààyè yẹn mi ìfẹ́ dárúkọ àfáà tó sọ whereas alqardawi gangan ló request kìíní ó dẹ̀ ń bẹ ní sáìtì alqardawi muaz ní kọ́mọ yìí kí ọmọ ìyáwá yìí kó sẹ́ndì kìíní sáfà alálùbọ́sà àfi tí ó bá sọ̀rọ̀ lórí ẹ̀ padà lọ́la lóko bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ sheikh fauzan tó ní wọ́n láwọn ikhwanu alùsùnà ni wọ́n sheikh fauzan ní ọ̀rọ̀ yẹn àwọn ti ṣe rọ́dù fún ọ̀rọ̀ yẹn ní àsìkò gbà tí àwọn èèyàn tí wọ́n spread kìíní yẹn ni abúlásán máa ọlọ́wọ́ kìíní yẹn ni láti lè fi sọ́pọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn ẹsẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ti pé Sheikh Fawzan lórí nǹkan yẹn tí wọ́n dẹ̀ ṣe rọ́dù lórí ẹ̀ ni mo sẹ́ndì rọ́dù yẹn náà sí àfi tí wọ́n máa padà lórí yẹn náà lọ́la ló kù so yóò tún fò síbi ọ̀rọ̀ míì yóò tún máa discuss mi ó ní àwọn obìnrin gbogbo ẹni tó kéwú ní Saudi náà mọ̀ pé kí ni àwọn obìnrin ò kí ń wa ọkọ̀ ní àwọn ìgbèríko àwọn discussions tí wọ́n ní lórí ọ̀rọ̀ yìí ní pépà Riyadh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tán ní 2011 ní àti 2017 kó tó di pé iṣu padà wá rinlẹ̀ tán yán àwọn tán ń wọ ọkọ̀ láwọn ìgbèríko interview tán ṣe fún wọn nínú ìlú wọn láwọn ní ó wà ọmọ kan wá sórí Facebook ní láti wá takò pé irọ́ ni àwọn tán gbé Saudi referring sí àwọn tán school ń bẹ́ẹ̀ ipe irọ́ ni mò ń pa èèyàn kan wá kọ́mẹ̀ntì obìnrin kan wá kọ́mẹ̀ntì pé òun gbénu Saudi tòun bó dẹ̀ ṣe rí náà nìyẹn wọ́n máa ń wa ọkọ̀ ní àwọn ìgbèríko before kó tó ní pé wọ́n aláwọ̀ wọn sìn èsì tálálùbọ́sà fọ̀ lórí eléyìí òun ni pé àwọn yẹn violate òfin ọba ni òun náà fi ń wa ọkọ̀ ìgbà tóun náà kà so gẹ́gẹ́ bí tí mò ń sọ ẹni yìí ni kò sí sincerity níbi rùdú tó ń ṣe ṣùgbọ́n tó yanilẹ́nu òun ni pé màá sì padà ka ọ̀rọ̀ Qaradawi yẹn màá padà ka jáde bákan náà kí n Sheikh Fawzan màá sì pilẹ̀ táyé bá gbà mí bọ̀tì yìí tó wá ṣe ní alẹ́ àná tó tún nítorí pé ojú àfẹ́ dìfẹ́ǹdì àwọn èèyàn òun kó bá rẹ àwọn nǹkan tí ò yẹ kó máa jáde lẹ́nu ẹ tó wá ń jáde lẹ́nu ẹ yìí màá fẹ́ pilẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ká gbọ́ ni. alhamdulillah القديس مؤمنا باطنا وظاهرا حكم عليه بالدين يوسف ذلك kama bin mo n try láti bí ọ̀rọ̀ afa yìí. nípa àwọn wọ̀nyí now jama àkọ́kọ́ ṣíà lọ́dọ̀ àfàbìkẹ́ni juma àti àwọn ṣùyùkù màdákìlà tá à ń tẹ̀lé mùsùlùmí ni wọ́n àbí wọn ṣe mùsùlùmí ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ ìbé ìdáhùn bọ̀ wá wọ̀ àwọn àfa àwọn àfa nínú àwọn àfa ó dáhùn kọ́ wá kù ní ṣíà rọ́fídọ̀ àwọn rọ́fídọ̀ mùsùlùmí ni wọ́n àbí wọ́n ṣe mùsùlùmí ẹja gbọ́n tí sheik rabi al-madkhali tí wọ́n sọ sheik ibn taymiya kí ni wọ́n sọ ibn hajar al-asqalani kí ni wọ́n sọ ibn qayyim hmm. kí ni wọ́n sọ lórí àwọn ṣe àrùn kí ni wọ́n sọ lórí ṣíà àti kí ni o àti rọ́ọ̀fìdọ̀ ẹja gbọ́n tí. àwọn àfáà yìí sọ náà ń bọ̀ wá o ajagbọn tí ajagbọn tí àfáà sọ alimam Sheikh Rabi به على ملك حفظه الله كما في مجموع فتاوى يصنف الروافد أنه من أهل البدع حيث قال المشهور عن أهل السنة أنه من وقع في أمر مكفر لا يكفر حتى تقام عليه الحجة أما من وقع في بدعة فعلى أقسام القسم الأول أهل البدع كالروافد والخوارج والجهمية والقدرية والمعتزلة والصوفية الكبورية والمرجية ومن يلحق بهم كالإخوان والتبليغ وأمثالهم فهؤلاء لا يشترط السلف إقامة الهجة من أجل الحكم عليهم بالبدعة فالرافضي يقال عنه مبتدع والخارجي يقال عنه مبتدع وأقدع آه. agbọ gbọ́ ntí àfàwà Sheikh Rabi ni wọ́n sọ pé àwọn rọ́fídọ̀ mọ̀tẹ́díà ni wọ́n pè wọ́n mọ̀tẹ́díà gbà ní ṣe tọ́ Ibn Sheikh Ibn Taymiya Islam Ibn Taymiya kí làwọn náà sọ o kí fẹ́ fààyàn kí la fẹ́ fàyọ̀ mbẹ̀ nítorí pé kí ni mo fi ní àwọn tá à ń sọ yìí ó yẹ ká ṣọ́ra fún wọn lórí ọ̀rọ̀ tẹ̀fíìr lábẹ́nú ìmọ̀ kàfàrà àwọn èèyàn lábẹ́nú nílẹ̀ Yorùbá àfi kéèyàn ṣọ́ra fún mọ́nájìbì tí afa ń pèpè lọ mọ́nájìbì tá ń pèpè lọ ti tó fanu o torí pé kí ni wọ́n rí àwọn mùsùlùmí kan pé kèfèrí ni wọ́n tí wọ́n yìí sì ṣe kèfèrí ń mọ̀rọ̀ sheik albani kan náà wà nísìn naam ẹ jágbọ́n tí sheik islam ibn taymiya sọ sheik islam ibn taymiya ẹ jágbọ́n táwọn náà sọ naam sheik islam ibn taymiya yakulu sheik islam ibn taymiya aisu kola fa'inna limamiya arrofidọ ma'a farati jahlihim. وضلالهم في إنخالكم مسلمون باطنا وظاهرا ليسوا سنادق منافقين لكنهم جعلوا وضلوا واتبعوا أعواهم من هذه السنة النبوية نعم أرى أفاوى ابن تيمياني pé àwọn rọ́fídọ̀ ìmàmíyà tán bẹ́ ń Iran tán bẹ́ ń gbogbo tán wà lásìkò Ibnu Taymiyyah náà ìmàmíyà rọ́fídọ̀ ń bẹ. ó ní tó ń ti bíbélì àìmọ̀kan bó ṣe ṣe kí ni o bó ti fẹ̀ tó bó ti kọjá àlà tó àti àánú wọn ń bẹ nínú wọn kálíkún mùsùlùmí náà àwọn èèyàn tìyàn tí wọ́n tán jẹ́ mùsùlùmí bá tì náà wọ̀ lọ́ọ̀hìá. àkọ́kọ́ náà jẹ́ n pọ́ọ̀sì ẹ̀ díẹ̀ tí a bá wo nǹkan tí wọn náà kà ní olóńbẹ nínú wọn ó ń bẹ nínú wọn àwọn kan tán jẹ́ mùsùlùmí yorùbá ló ń sọ o nítòótú yorùbá ló fi tú ó ń bẹnu àwọn kan tán jẹ́ mùsùlùmí so tó túmọ̀ sí pé àwọn kan ń bẹ nínú wọn tí wọn kì í ṣe mùsùlùmí àwọn kan ń bẹ tí wọn kì í ṣe kíni tá kì í ṣe mùsùlùmí mo kàn fẹ́ kó gẹ́ẹ̀tì àárín yẹn ni o. nínú àti níta mùsùlùmí ni wọn kálíkún kathir lẹ́sùn zanadika wọn èyí sàwọn tá à ń pè ní zonadikọ àwọn tí wọ́n ti ṣe kèfèrí náà ti ya àdìgbò olúgi wọ́n ń ṣe zanadikọ níbi ẹ̀sìn náà ti kú inú ẹ̀sìn munafikin àwọn tó jẹ́ pé munafiki ti yí mánì ni wọ́n jẹ́ o àfọ àwa ibùn tèmi àsọ bẹ́ẹ̀ ẹ já lọ sí ẹ̀rí wáyà méjì ni àmọ́ ẹ ń fi ẹlẹ́kejì lẹ̀ nítorí tọrọ kan tọrọ míì bá tún fẹ́ wá tán bá fẹ́ fèsì ẹ̀ẹ́dá fèlè nǹkan mọ́ ká mọ̀ ná gbogbo ọ̀tá tán ẹ̀ẹ́dá lọ sọ́dọ̀ àfàwà Ibn Qayyim Ibn Qayyim ẹ̀ẹ́dá kí làwọn náà sọ àfàwà Ibn Qayyim al-Imam Ibn Qayyim rahimahullah حيث ذكر الإمامية ثم قال ففي القوم يعني الرافضة الإمامية فقهاء jama ẹgbọn rìn fukọ ahùn ìbẹnu wọn fukọ ahùn ìbẹnu wọn ló sọ wàsáàbù ẹlẹmí àwọn onímọ̀ wànádọrí ń fi ijtihadi àwọn tí wọ́n lè wòye síbi ká ṣe ijtihadi wàyí ń kánú mukti yìí nà kọ́dà bọ́n tẹ̀ sàṣe yìí nà tẹ́jú ń fi amúri sọ̀hábà níbi ọ̀rọ̀ sọ̀hábà ọ̀la yóò jìbù kò lè ṣe lọ́rùn yẹn dáníkàlì hukumu àléhìn ìdájọ́ eléyìí wọn kulluhum bil kadhibi ká sọ pé kùrọ̀ ni wọn wal jahli ká sọ pé aláìmọ̀kan ni wọn. wa qad rawa ashabu sahih àwọn àfọwò ní sahih ìmáàmù Bukhari nù àti kíni o Muslim anjama àti mina shia wọn gbẹgbà wá hadisi lọ́dọ̀ wọn shia wa hamalu hadithahum wọn sì gba hadisi wọn wàtẹ́jà bíi mùsùlùmún àfa abdulgani juma ń lo àdìsí táwọn rọ́fídọ̀ gbà wá àtàwọn ṣíà èmi náà ń lò àwọn ọmọ kéwu yín gbogbo àwọn tá ń gbọ́ àfa abdulgawurafu bello ń lo àdìsí ṣíà àfa abulu baba ń lo àdìsí ṣíà ọmọ kéwu yín adigbitẹ ń lo àdìsí ṣíà gbogbo ara nàìjíríà à ń lo àdìsí ṣíà àwọn ṣíà ló gbà wá. wàlámìyàgàlfukahà wúyọ̀ nkulúnà kìláfà wọn kọ́dà àwọn fòkà àwọn máa ń gbé kìláàfù àwọn ṣíà wá wọ́yà bá zúùnà máa hóun wọ́n kí ni wọ́yà bá zúùnà máa hóun wọ́n sì máa ń ṣe báṣu pẹ̀lú wọn níbo láti rí àsọ̀wá ìkòlù àsọ̀wá ìkòlù mọ̀rọ̀sálà. kẹ́yìn jùmọ̀ ní tẹ́ ẹ bá gbé wá náà láfi bá jà àrẹ́dì yìí nílẹ̀ yorùbá yìí ẹ̀ ń lo àdìsí ṣé àbẹ́ lo àdìsí ṣé àdìsí táwọn ṣé àgbà wá fáwọn ibùn kọ́ yìí mọ̀ ẹ̀ yá ẹ̀ bàdá ibùn kọ́ yìí ibùn kọ́ yìí mú kò ṣe rí i pé wọ́n jẹ́ ṣé àkóṣe lọ́rọ̀ yàn pé káwá dájọ́ pé aláìmọ̀kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ yìí máa ń sọ pé ẹni tí ì bá ṣe sálàfí aláìmọ̀kan ni ṣe bẹ́ẹ̀ gbé lè gbàmọ̀ lọ́dún sí àwọn ní àáfàá wa sọ yìí pé Imamu Bukhari ó gba àdìsí àdìsí sọ̀hà ń bẹ nínú sọ̀hà àdìsí ṣíà Muslim adisi Shia, mẹ́bẹ̀ Shia ló gbà wá ọ̀dọ́ ṣíà ló gbà wá àdìsí tó fi ń ṣe ìbádà fábíkẹ́ nìgbìmọ̀ ṣíà ṣíà gbanú àdìsí tó fi ń ṣe ìbádà ó tán gbogbo àwọn ọmọ yín tá ń ṣe wọ́nranwọ̀nran lórí Facebook adisi táwọn Shia, Shia ni Shia à ń tọ̀rí ipò ṣíà ló fi wá ẹ̀lọ́ lẹ́mí sẹ̀sìn tí ò bá sí tiwọn ni à nílẹ̀ àdìsí ń lò ọdún àní fukọ àrùn bẹnu wọn àfàwọn Ibn Qayyim ní bọ́ sọ̀rọ̀ yìí àbábí gánjẹ máa bá abúlé Ibn Qayyim wọ́n lẹ́mí ẹ̀dá fukọ à yankuluna kìláàfà wọn àwọn fukọ àwọn máa ń gbé kìláàfà wọn ṣíà náà wá pé n táwọn ṣíà sọ ni èmi kọ́ mo sọ àfà Ibn Qayyim wọ́n á bàdá Ibn Qayyim ilé àfọ̀hún wọ́n yẹ bá sóòlẹ̀ máa hàn wọ́n máa ń ṣe báṣù pẹ̀lú wọn. Hmm, so ká tún fi lè ká dáa dúnbẹ̀ ọ̀nì so kí n fi ti àfáà Ibn Hajar kí n fi ká máa sínú kúlà ẹja lọ síbòmí inṣàlá. ìdíje lọ bíi ni pé fìtínà ilẹ̀ lárúbáwá làfà Abdulgani Juma fẹ́ wọ́ wa. ẹgbẹ́ àríyàn òun ni dr asra òun gbà kíyèsí. Si Afa yóò sì sinmi ń sì wá fìtínà káàkiri fìtínà jí ó sùn ó sì jí fìtínà àfa bìdẹ́ni jọba jama nílùú Yaman nílùú Yaman fìtínà ń ṣẹlẹ̀ fìtínà wo fìtínà oríṣi méjì. naam a ti gbọ́ ọ̀rọ̀ tí àfa alálùbọ́sà sọ kí n bẹ̀rẹ̀ níbi táfà parí sí yìí àfáà ní fìtínàlẹ̀ lárúbáwá òun ni àfáà Abdulgani fẹ́ mú wá ló fẹ́ wọ́ wá sí nàìjíríà ṣé mo fẹ́ wọ́ fìtínàlẹ̀ lárúbáwá wá sí nàìjíríà àbí ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní tako àwọn àfáà ní Saudi àti ọmọọba Saudi tó lálàsẹ rẹ̀ ni 2017 tó kọ post lórí Facebook ní nitori wipe ìjọba Saudi nìyí wọ́n ń dí pẹ̀lú àwọn ìhuanu tó fẹ́ yin àga máwọn nídìí ẹ́ Abu Mazira tó gbarata tó bẹ̀rẹ̀ sí ní compost tó ń fáyà àwọn àfa ní Saudi bákan náà tó ń lálàsẹ ọmọ ọba tó compost débi pé a ti fi post yẹn a ti fi hàn ní bí ẹ̀mí èlò kan ní 2017 táwọn bọ́ráàzì ní tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe rọ́dù fún tó yẹ kí wọ́n fi wá pè mí pé ah, kíní yìí kò ní dáa ká dákẹ́ lórí ẹ̀ o tèmi náà wá kọ́rọ́ dù lórí rẹ̀ ṣé èmi tí mo fún ẹni tó wọ́ yẹn wá nírọ́ dù ṣé mi ni mo wọ́ fìtínà yẹn wá àbẹ́ni tí ó lọ dá sí ọ̀rọ̀ yẹn lọ́hùn ló wọ́ wá tí wàhálà lùbọ́sà bàbá ní insof àti sọ eléyìí several times ní ó ti rí sí ṣùgbọ́n o ò lódodo gbà títẹ̀ náà ni kò ṣáà mọ̀ ṣe rọ́dù àti bí ọdún méjì nísìnyí àwọ̀só ló ti ń ṣe rọ́dù afa abdulgani afa abdulgani kankan mọ́ra wọn ni débi pé kí ni ọ̀sẹ̀ kún òní lọ àfi kó ṣe rọ́ọ̀dù bíi mélòó kan lórí afa abdulgani sọmọdé sọ pé mi ní tẹ́ẹ̀mù àti mọ́ gbogbo nǹkan ṣùgbọ́n ìkọ̀ọ̀kan ti ń bá gbọ́ torí àwọn tí a gbàtànjẹ pẹ̀lú irọ́ tó ń pa òun ni mo fi ń fèsì padà so for your information kò ń ṣe mi ni mo gbé e wá olóòfù jẹ́ pé èyí tí prof tó ń àti òun dìfẹ́ǹdì èyí tán organize nílọrin tí wọ́n pe Abu Sofiya síbẹ̀ ni wọ́n pe èmi èmi lèmi ò ní lọ ń tèmi torí pé mo lè sọ̀rọ̀ tí wọ́n ní láìkì Sheikh Sarumi ó bí ẹ̀mí ní witness bákan náà Imam Komordin ní wọ́n bí ẹ̀mí ní witness mo ní mi lọ torí pé mi ìfẹ́ nǹkan tó máa bí iṣu ni n tí ò jẹ́ kí n lọ nìyẹn the same topic náà padà gbé fún Sheikh Ibn Rọ́jí táwọn padà wá discuss táwọn amọ̀rọ̀ ìhuanu wọnú rẹ̀ ni ṣùgbọ́n gbogbo gbà ẹni fìtínà ti ń bẹ ní kíní àbúmọ̀sílẹ̀ àti nǹkan tóun náà ń kọ torí pé n tó jẹ́ public eh, kíní ni tó ń lọ kálukú ń kà so àbúmọ̀sílẹ̀ dá sí àwọn ẹlòmíín náà rí pé ẹ̀ka ẹ̀mí rẹ̀ rí pé kẹ́ no àwọn tó pè mí sí kíní yìí ni tí ń bá tako ọ̀rọ̀ ìhuanu ń bẹ inú wọn ò ní dùn ó ti ń sìn àwọn lè má jẹ́ ìhuanu o ṣùgbọ́n inú wọn ò ní dùn ní torí pé ó láwọn tó ṣe wípé wọ́n lè jẹ́ members ìhuanu náà tán jẹ́ senior wọn tínú wọn ò ní dùn sí nǹkan yẹn so mi ìlẹ́ lẹ́kì kí n ṣe platform oní platform láti lọ sọ nǹkan tẹ́ni tí ó ní platform ò ní like tí ó wà dípẹ́ nìyẹn fún mi lésì padà tèmi náà ni mo fẹ́ désì padà fún ẹnìyẹn ni so mi ì lọ bó bó ṣe mú fìtínà àwọn tó wá fìtínà wá ṣe tó ń sọ sí ni pé ìtàkùn mọ̀ sí ìdásùn ìkáwá dákẹ́ ká mọ̀ wòran tàdẹ̀ ní nǹkan tó wà contrary sí tó sọ kálà ìyẹn ò work so then doctor ni wọ́n lọ síbi tí wọ́n lọ nìyí wọ́n interview wọ́n dá sọ̀rọ̀ wọ́n mú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wá níbẹ̀ ẹni ṣe tábà ní contrary kìíní káwọn ọmọ sọ̀rọ̀ ká dákẹ́ ẹ̀yin nìkan lẹ́gbọ́ ọ̀rọ̀ mọ́ fìdí àwọn èèyàn léèrè tẹ́ fẹ́ fún wọn jẹ́ sẹ́ni tó bá mọ nǹkan tó wà contrary sí nǹkan tẹ́ ń sọ ò tori sọ̀rọ̀ torí pé kíni torí pé ẹ̀yin nìkan lẹ́mọ̀ ọ̀rọ̀ sọ ìyẹn ò work ìyẹn ò lè work ní ẹni tó bá sọ nǹkan tó yẹ kó gbèsè lé lórí yóò gbèsè lé lórí pẹ̀lú mọ̀ la fi ṣe not able ẹni tó bá yẹ kó gbèsè lórí nǹkan ṣùgbọ́n tá a bá ní tí a ò bá ní jóní fìtínà nísìn ò ní pé gbogbo ń tẹ́ bá ti ń gbé wá tẹ́ ń sọ èèyàn kan ò bá lọ kọ́tọ́rù kó lọ bìkan ní nítorí wọn bá sọ ń bẹ́ẹ̀ ní kádákẹ́ káṣàmọ́ wòran kò bá jẹ́ pé nǹkan tó yẹ kí wọ́n fèsì ṣé ìwọ ń gbarú ẹ̀ ṣé bí wọ́n jáde pé wọ́n wá ń dìfẹ́ǹdì àwọn èèyàn kan ni. so òun okọ okọ lára nǹkan tán ni wọ́n fà jáde níbi lecture tó ṣe táwọn fáàmù súnà fáàmù bídíà tán láwọn gbé síbẹ̀ òun ni pé kí ni àwa fẹ́ mú àwùjọ wa fẹ́ dàrú ṣé àti kínní wọ́n live peacefully ni ok wọ́n live peacefully ẹni tó ń defend the prof tí wọ́n ń defend ni how many daura náà ti organize lórí ṣíà ni daura mélòó ni wọ́n ti organize lórí ṣíà látìgbà tán ti padà sí nàìjíríà tí o bá allege anybody ipe wọ́n fẹ́ da peace tó ń bẹ láàrin àwọn sunna àti shia peace tó ń bẹ láàrin omi ọmọ peace tó ń bẹ láàrin wọn o tí o bá anybody ibi tó yẹ kó ti gbé nìyẹn ibi tó yẹ kó ti gbé nìyẹn tó bá ní ṣe àbòsí for your information nìjẹun fún ẹ lélẹ́yìí náà kò tún kò kọ́mẹ́ǹtì lé lórí ni kí n fún ẹ lélẹ́yìí kò kọ́mẹ́ǹtì lé lórí. ọmọ kan ní ló yẹ kí wọ́n wọ ẹ́ kan síbẹ̀ òun náà jẹ ìyà torí pé ìgbésẹ̀ tó yẹ kí ọkọ gbé kó fi lè arrive síbi tó dáa àwọn afáàní yóò jẹ ìyà wáyé ní aṣọ ọba kódà tó bá ráìtì yóò jẹ ìyà gọ́sẹ̀rù tí èsẹ̀rù ẹ̀ ló lè ṣe kíni o ló lè gbé kárí. ìmọ̀ àwọn náà lọ́ga jù nínú tí ẹ̀dá fi máa ń sin lọ a sì rí pé àwọn ìjòkó tí àwọn àyèrè ìjòkó tó kún fún ìmọ̀ ni ẹ̀rí pé àwọn afá kálukú náà níwèé wájú bẹ́ẹ̀ni tí ọkọ̀ ó máa kọ ẹni tí ọkọ̀ ó máa kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rẹ̀ kọ́lọ́n kí wọ́n sáláì gbà ní ìjọsìn fún wa. àkọlé tí wọ́n ní kí a fi bára ẹni sọ̀rọ̀ láàárọ̀ tẹ̀lé ọ̀nà ni àkídàtú alùsùnàtì wàlìjàmáà alùsùnàtì wàlìjàmáà àkídàtú wọn fi kùrọ̀ánì wàsùnàtì àkídàtú wọn fi asọ̀hábàtì àkídàtú wọn fi alìlbẹ́ẹ̀tì wàṣubuhàtù àṣírà àwọn asọ̀hábàtì radiyallahu ta'ala anhu ajma'in. wa shubuhatu shia wa shubuhatu ashia. àdéhùkan wọn mhm. sí alukur'an al-karim àti sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà nàbí àtàwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ ṣíà tí wọ́n lè máa mú wá láti ṣe o láti lè fi kó ìrújú bá ẹni tí ó bá jọ ní sunna náà ń fa alùsùnà. náà ó ní eléyìí programu Ìlọrin leléyìí tẹ́mi lémi ò lọ ẹ àbúsọ̀fíyá àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí tọ́pìkì tán fún wọn nìyẹn tó ní í ṣe pẹ̀lú kíni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣíà èmi kọ́ mo fún wa ṣùgbọ́n àwọn tó ń dìfẹ́ǹdì náà fún wọn tọ́pìkì ọ̀rọ̀ ṣíà ni kò rẹ̀ ń ṣe eléyìí ó ti rí sìn òun ni wọ́n ti nìkan náà ti ṣe wọ́n ti ṣe àmọye ọ̀rọ̀ lórí ṣe èmi gan ti lọ ọ̀kan rí bíi five or four years before àsìkò gba ẹni tí mo ti lọ kan rí ni ọ̀rọ̀ ṣíà ṣíà ṣíà ṣíà ó ṣe àlẹ́jì àwọn yẹn pọ́n fẹ́ da píìsì tó ń bẹ láàrin onísúnná àti ṣíà wọ́n fẹ́ da píìsì yẹn rú ni sórí ìwọ ni mo ti sọ kò sí ní tó jẹ́ lógún ju pé kò ṣe àmọ̀ṣe rọ́dù rọ́dùn yẹn bá làákàyè mu kò bá làákàyè mu wọ́n náà wọ́n tó nǹkan nígbà tó bá ń àlẹ́jì èmi pé mi fẹ́ da píìsì tó ń bẹ láàrin àwọn alùsùnà àti ṣíà mo fẹ́ da píìsì yẹn rú ní nàìjíríà kí ló wá fẹ́ sọ nípa àwọn tí wọ́n gbé prógráàmù kalẹ̀ tó ṣe pé kò ń ṣe dáwọ́lẹ̀ yọ̀kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin márùn-ún náà ti ṣe lórí ọ̀rọ̀ ṣíà ni ẹ́ ó máa yanu sọ́n tó wù ẹ́ ní mú allegation oríṣiríṣi wá so ọ̀rọ̀ in tó ní ṣe pẹ̀lú ṣíà ipá àwọn ìkwánù wọn rí aburú ń bi ṣíà wọn trivialize ọ̀rọ̀ ṣíà òun ní nǹkan tó ṣe wípé à ń sọ ni òun làbúsọ̀ fi yá ń sọ Sheikh Abdurrauf Bello so òun ní nǹkan tí mo kàn yán ni wọ́n trivialize in tó ń bẹ́ ń bi ṣíà kí wọ́n ní nǹkan táwọn ṣíà tí wọ́n kó sí àkọ́kọ́ ó ní pé àsọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ pé ṣáwọn ṣe àkùfàrò ni wọ́n agbé apẹ gbogbo wọn kèfèrí ṣùgbọ́n ibi tó lè yí ọ̀rọ̀ lọ nìyẹn láti lè fún wa lórúkọ burúkú ni ìtí wọ́n sọ onígbàwọn ìkùnánù ó tẹ́sí wọn ọ̀rá burú bí aburú ọ̀rọ̀ àwọn ṣíà gẹ́gẹ́ bí ìkíni Mahmoud Abdul Halim a akani. ní so ó sọ onígùlúwù ni wọ́n kàn níbi ó bí àwọn ahlilbẹ́ẹ̀tì ni. So, tẹ́bá dẹ̀ sọ pé wọ́n ní wùlú àwọn tá ń bẹ nínú àwọn mùtẹ̀símù sí súnà náà àwọn táwọn náà níta tó rúfù náà ń bẹ so ní the only problem wọn nìyẹn ṣé the only problem wọn nìyẹn náà lọ́dọ̀ títí ẹ náà tó bá máa sòótọ́ dẹ́n ká padà síbi ọ̀rọ̀ Ibn Taymiyyah àti Ibn Qayyim tó mú wa títí ṣèkọ̀rọ̀ bí káfíyẹn lẹ̀ títí Ibn Taymiyyah àti Ibn Qayyim tó sọ̀rọ̀ ń pa rẹ̀ ká padà síbẹ̀ ẹni àkọ́kọ́ ni pé níbi ọ̀rọ̀ Ibn Taymiyyah àti wọn náà kà tí a bá wò ọ̀rọ̀ àti omuwa Taymiyyah nínú minhaj sunna nabawiya minhaj sunna nabawiya ní volume two page 452 fifty two volume two page four fifty two Ibn Taymiyyah ń sọ ó ní at-ta'liqu ala qawlihi inna al-a'immata ma'sumun kal-anbiya ìṣe tàlíkù lórí gbólóhùn rẹ̀ tó sọ wípé àwọn àìmọ̀ màásùmù ni wọ́n wà infallible ẹni tí ò lè ṣẹ lọ́hùn ni wọ́n tí wọ́n ti ṣán bí àwọn ẹ̀ṣẹ̀ kàlàmbíyà gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run ọba wọ́n ní wọ́n á máa qawluhu wa anna al-a'immata ma'sumun kàlàmbíyà fi ó ní ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ pé àwọn àìmọ́ wà ma'sumun gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run ọba fa'adhihi khassatu rafidati al-imamiyya eléyìí ní in Ti ó wà specific máwọn ṣe àwọn rọ́fídọ̀ ìmàmíyà ni alẹ́tí lámì ẹ̀ṣẹ̀rákùn fi ahadun tó ṣe pé kò séèyàn kankan tó ṣe pé ó ń sọrú nǹkan that is apart from one. ni láàzẹ̀díyà àṣíà àwọn ṣíà zẹ̀díyà kì í sọ wàlá sáìrì tọ́wáyé fi mùsùlùmí kódà àwọn gúrùpù mùsùlùmí tó kù wọn kì í So illa man huwa sharrun minhum àfàwọn tó tún wọ́ọ̀sì ju àwọn ṣíà rọ̀wáfídù lọ ní kàlí ismailiya gẹ́bí àwọn ismailiya alladhi yaquluna bi ismati bani ubaid àwọn tó ń sọ pé àwọn banu ubaid ní ipe ma'sumun ni wọ́n àti àwọn èèyàn tó dá wọn lẹ̀ almuntasibina ila muhammad bin ismail bin ja'far àwọn tó ṣe pé wọ́n fira wọn ti sí muhammad ọmọ ismail ọmọ ja'far alqailina bi anna al-imamata في محمد بن إسماعيل دون موسى بن جعفر وأولئك ملاحدة منافقون ó ní àwọn ismailiya yìí malahida munafikuna ni wọn wal imamiya isna ashariya àwọn imamiya isna ashariya khairun minhum bi kathir wọn lóore ju àwọn ismailiya lọ by far fainal imamiyata torí pé àwọn imamiya yìí tana lóore ju àwọn ismailiya lọ bákan náà ta ni wọ́n lóore eh, ta ni wọ́n lóore ju àwọn ismailiya lọ tá a sọ wípé wọ́n sọ pé àwọn ànábì àwọn àyímọ̀ àwọn màsùmù ni wọ́n gẹ́gẹ́ bí àwọn ànábì náà ṣe jẹ́ màsùmù ni so àwọn ẹ̀wọ̀n yìí ni máa fọ́rọ̀ ti jahlihim tó ń bọ́ jẹ́ pé àìmọ̀ ẹ̀kan wọn èyí tó gbópọn ni wàdọ̀láàlì yìí bákan náà nu wọn in tó gbópọn ni fi im khalkun muslimuna batinan wa zahira fi im khalkun muslimuna batinan wa zahira ó ń bẹ nínú wọn àwọn ẹ̀dá tó ṣe wípé jẹ́ mùsùlùmí ó ń bẹ nínú wọn àwọn ẹ̀dá tó jẹ́ mùsùlùmí tó ṣe pé kí ni ní bátìnà nínú wọn jẹ́ mùsùlùmí wa zahiran àti níta ó ń bẹ nínú wọn láti kò ṣe gbogbo wọn ó ń bẹ nínú wọn ni lẹ́sù zanadikọ̀ lẹ́sù zanadikọ̀ wọ́n ń ṣe zanadikọ̀ zanadikọ̀ jamu zindik wọ́n ń ṣe zanadikọ̀ munafiqin wọ́n ń ṣe munafiki lakinnahum jahilu jahilu jahilu lakinnahum jahilu ṣùgbọ́n wọ́n yà láìmọ̀kan wọ́dọ́lú wọ́n dẹ̀ tún sọnù wà tábàwú àwa ahùn wọ́n tẹ̀lé fẹ́nu wọn wà á mọ̀ ùláìkà ẹ̀ wà ara wọn tọ̀hún fa ìmọ̀tòhún kìbárù làárẹ̀ fún ẹ̀bí hakikọ́ ti dà àwa ti mìlbàtìníyà àwọn àyínmọ̀ wọn tán jáwọn àgbàyìn àwọn ismaili à ń kó mọ́ra wọn àlàárẹ̀ fún ẹ̀bí hakikọ́ ti dà àwa ti mìlbàtìníyà àwọn tí wọ́n mọ àkíkọ̀ pàápàá dáwọ̀ àwọn tó jẹ́ dáwọ̀ bàtìníyà ni zanadikọ múnàfikùnù zanadikọ̀ tán jẹ́ mùnàfíkì ni àwọn wa ama awamuhum alladhina lam ya'rifu batina amrihim faqad yakununa muslimin àwọn lé pípùn wọn tó ṣe pé àwọn ní àwọn lè má mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ wọn ní àwọn yẹn lè jẹ́ mùsùlùmí wa ama al-masail al-mutaqaddima ìwọ́n àwọn issues tí ó ti kọjá faqad sharika ghayru al-imamiyya فيها بعض فقد شارك غير الإمامية بعض الطوائف إلا غلوا في عصمة الأنبياء فقد شارك غير الإمامية فيها بعض الطوائف wọ́n ní àwọn míì tó yàtọ̀ sí àwọn ìmọ̀míyà ni wọ́n ṣe kíni àwọn náà wọ́n ṣe kíni wọ́n àwọn náà kún lọ́wọ́ that is wọ́n join wọn níbi kíni ìlàhùlùwọ̀ òun fi ismail ambiya àyàfi wùlú wọn níbi pé àwọn ànábì ọlọ́run ọba màsùmù ni wọ́n ìyẹn àwọn ìmàmíyà o falami wa fikum alay ahadun aidan kò sẹ́ni tó support wọn bẹ̀yẹn náà tó wá fakọ̀ wọn haythu da'u anna nabiyya sallallahu alaihi wasallam la yas'u fa inna hadha la yuwafikum alay ahadun fima alimtu allahumma illa yakuna min hulati juhali nusak fa inna bayna wa bayna rafida qadra mushtaraka fil wa fil jahli wal يعلم صحته والطائفتان تشبهان النصارى في ذلك وقد يقرب إليهم بعض المصنفين في الفقه so dé ìparí nǹkan tán so àkọ́kọ́ tí wọn náà bá wo nǹkan tó kà ní wàá rí i pé wọn sọ pé wọ́n ní àwọn kan nu wọn ó tiẹ̀ nísìn that is àwọn kan ní wọ́n ṣe gbogbo wọn nítorí wọn gangan fún rẹ̀ ń kà ní dẹ́ńtà ló sọ pé àwọn ṣíyà pé gbogbo wọn àsìnkèfèrí ni wọ́n táwọn sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ wáfíìtì ní kèfèrí a sì padà kọ̀rọ̀ míì ó ti ẹni sìn ṣùgbọ́n eléyìí ò gbọ́ lẹ́nu wa pé gbogbo àwọn ọ̀rọ̀ wáfíìtì kèfèrí ni wọ́n ó kàn kúkú tó wà lọ́pọlọ ti ẹni so uh, Ibn Qayyim tó ka ọ̀rọ̀ ẹnu asọ̀wáìkùl mursala ni so kí ni Ibn Qayyim sọ so Ibn Qayyim alayhi rahmatullah ó ní inna fuqaha al-imamiyya àwọn tó jẹ́ fuqaha imamiyya min awwali min akhirim láti ìpìlẹ̀ wọn dópin wọn yankuluna an ahlul bayt wọn a máa gbé wá látọ̀dọ̀ ahlul bayt that is àwọn bí anabi sallallahu alaihi wasallam annahu la yaqa'u at-talaqu al-mahlufu bi téèyàn bá fi tó bá búra pẹ̀lú tọ́láàkì ni àwọn ìmàmíyà èyí tí wọ́n ń gbà lọ́tọ̀ àwọn àwọn alìbẹ́ẹ̀tì ó ní pé nìkan yẹn ò old wàhálà mutawatiru indahum eléyìí ni nǹkan tó ṣe pé wọ́n mutawatiru látọ̀dọ̀ wọn ni an Ja'far bin Muhammad wa ghairihi min alìbẹ́ẹ̀tì látọ̀dọ̀ Ja'far ọmọ Muhammad àtàwọn míì yàtọ̀ sóun àwọn alìbẹ́ẹ̀tì wahab anna mukabiran wọ́n ní ká tiẹ̀ imagine ipe anna mukabiran ipe èèyàn kan tó fẹ́ ṣe orí kunkun kazaba òun kúlàhùn ó ní gbogbo wọn pátápátá lórí ọ̀rọ̀ pé àtọ̀láàkù tí ó jẹ́ almahlufu bíi téèyàn bá fi tọ̀láàkù búra ipe kò old kéèyàn kan dẹ̀ sọ pé gbogbo nǹkan gbà wá látọ̀dọ̀ àwọn àyímọ̀ wọn ẹni irọ́ gbogbo ẹ̀ wàkọ́ ọ̀lẹ́kọ̀ tẹ̀wọ́ tọ́wú alẹ́ kẹ́rẹ́ ó wá ní kíni gbogbo wọn ti parapọ̀ láti parọ́ mọ́ an alibet àwọn alibet fafilkomi fukaha ó ń bẹnu àwọn ìmọ̀míyà yìí ó ń bẹnu wọn fafilkomi fukaha ó ń bẹnu wọn fukaha wa ashabu ilmin wa nazarin àtàwọn tí wọ́n jẹ́ onímọ̀ àtàwọn tó ṣe pé kí ni wọ́n lè wo nǹkan dáadáa fi láti ṣe ijtihad wa in kanu mukhti'ina mubtadi'in bó tiẹ̀ jẹ́ pé kí ni mukhti'in ni wọ́n ẹni tí ó ṣe mistake ni wọ́n mubtadi'ina oníbídíà ni wọ́n fi amri sahaba nípa ọ̀rọ̀ àwọn sahaba fala yujibu dhalika al-hukma alayhim kullu bil-kadhb wal-jahl ìyẹn ò túmọ̀ sí pé adájọ́ pé gbogbo wọn aláìmọ̀kan ni wọ́n gbogbo wọn òpùrọ́ ni wọ́n وقد روى أصحاب الصحيح عن جماعة من الشيعة وحملوا حديثهم واحتج به المسلمون ولم يزل الفقهاء ينقلون خلافهم ويبحثون معهم والقوم وإن أخطأوا في بعض المواد لم يلزم من ذلك أن يكون جميع ما قالوه خطأ حتى يرد عليهم هذا لو انفردوا بذلك عن الأمة فكيف وقد وافقوا في قولهم من قد حكينا قولا وغيره وغيره آه، من حكينا من قد حكينا قولهم وغيره ممن لم آه، نكف على قوله so on ka láti lè fi ṣe kí ni so wọ́n ń sọ pé àwọn fòkà á ń bẹnu wọn nìyí àwọn tọ́jú onímọ̀ mi náà ń bẹnu wọn ṣùgbọ́n fi rinlẹ̀ pé kí ni mubtadi'in ni wọ́n so kí ni yàtọ̀ níbi ntọ́ sọ ìyá àti ntá ń sọ ipa àwọn ṣíà ní oníbídíà ni wọ́n ntá ń sọ náà nù so Mahmoud Abdul Aliyu àtàwọn mí nú àwọn oníkíní nìyí sẹlómi ò sọ ipe khilaf tó ń bẹ láàrin àwọn eh, kìíní nìṣà kò ń ṣe khilaf tó le tó wáyé ni láàrin àwọn rọwáfíìd pẹ̀lú súnà bẹ́ẹ̀ ni mahmoud abdulhalim gan sọ onítẹ́pàṣán bánábà lọ sọ̀ksíìdì pẹ̀lú kìíní ẹ̀ tó ní táìmù ipe gbogbo khilaf tó ń bẹ láti bí mi àti níìm ipe nǹkan yẹn máa ṣe kíni ó máa wá resolved òun kan fúnra acknowledge pé kíni ìjìnà síra ni ó ń bẹ láàrin àwọn onísúnà àti àwọn rọwáfíìd ní for years for centuries so kí làwọn eléyìí ń wò wọn ojú oníbídíà ni wọ́n fi ń wò wọ́n wọn rí wọn ní kíni onísúnà ọ̀rọ̀ ibùn kọ́ ìmù tó kà ibùn tẹ́mí àtọ́kà èyí tó fi rìnlẹ̀ náà nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ nǹkan tó fọ́nì ni ṣé ibùn kọ́ ìmù sọ pé àwọn tó ń sọ yìí o wọn kì í ṣe kíni ipe wọn ṣo ní ni òun náà fi rìnlẹ̀ pọ́ ní bídíà ni wọ́n òun náà fi rìnlẹ̀ pé oníbídíà ni wọ́n káwọ ọ̀rọ̀ Ibn Qayyim mi tó sọ ní nínú nù níyà rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wáfíd ó ní samohum hashwiyatan wa nawabita samohum hashwiyatan wa nawabita àwọn ọ̀rọ̀ wáfíd ni wọ́n pe àwọn onísúnnà wọ́n pe wọ́n ní hashwiya that is àwọn tó dá wọn lé pipu. Eh? àwọn lay people ní wọ́n pè wọ́n ní hashwiya bákan náà wọ́n nawabita wọ́n pè wọ́n ní kíni nawabit wọ́n mujassimina wa abidi awthani that is wọ́n pè wọ́n ní mujassimin wọ́n pè wọ́n ní abidi awthani wakadha a'da'u rasuli wa sahbihi wa umur rawafidu akhbathul ahyawani so nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn jàmíyà bọ̀wá ìpèpè àwọn kìíní ní àwọn onísúnà ní hashwiya wọ́n pọ̀ wọn ní wàá bìtàn pọ̀ mùjàsí wọ́n pọ̀ wọn ní abid ọ̀sán ni ó ní wàkàdá àdá rọ̀súlì wàsáàbì yìí bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀tá ànábì ọ̀tá òjíṣẹ́ ọlọ́run wàsáàbì yìí ọ̀tá àwọn sábẹ́ rẹ̀ wà ó mú rọ̀wáfídù akhbathul ahayawani àwọn náà ni àwọn rọ̀wáfídù akhbathul ahayawani àwọn ẹranko tán fi wọ́ọ̀sì jù nasabu adawata li sọ̀hábàtì thumma sam ó ní wọ́n mú àwọn sàábé wọ́n mú wọn lọ́ta lẹ́yìn yẹn ni wọ́n wá pè wọ́n ní mọ́wó bin nawasibi shi atarrahmani wọ́n pe àwọn ṣíà ọlọ́run ọba ṣíà ọba arrahman ìyá àwọn sàhábà radwanullahi alayhim wọ́n pè wọ́n ní kíni nawasib ọ̀rọ̀ ibn Qayyim lélẹ́yìí nínú nù ní ìyá rẹ̀ ni. Ha? سموهم أشوية ونوابتا ومجسمين وعابد أوثان وكذا أعداء الرسول وصحبه وهم الروافد أخبث الأحيوان نصبوا العداوة للصحابة ثم سموا بالنواصب سموا بالنواصب شيئة الرحمن أه؟ شان كان ينلي دو في ابن قيم مصطفى مشيا بوش لالا سي àwọn Eh, jahamiya tí wọ́n ń pe àwọn alùsùnà ní hashwiya nawabit mujasimin abid awthan bẹ́ẹ̀ náà ló pe àwọn rawafid ní kíni àdá rasuli wa sahabi akhbathul ayawani nasabul adawata li sahabati thumma sam mawbin nawasibi shiyata rahmani eh? so mi rí nǹkan tí ìtàn sọ tó fi yàtọ̀ ní pẹ̀lú Ah, nǹkan táwọn àfáà tó ń kó tí wọ́n sọ ó láwa fẹ́ à ń ṣe tẹ̀fíìrù ní kíní bó o ní eh, afẹ́ da kíní píìsì tó ń lọ afẹ́ da arú gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe ló sọ àwọn tí ó ń dìfẹ́ǹdì nípìnlẹ̀ prof tó ń dìfẹ́ǹdì nípìnlẹ̀ how many daura ni wọ́n ti organize lórí ṣíà dé pé ìtàn tó fún àfa ustaz abdulrahman bá lóyún náà nísìn ọ̀rọ̀ kíni ṣíà náà tún ni àbí àwa la fẹ́ ṣe kíní àwọn òṣè kò ṣe dáwọ́ rẹ̀ ọ̀kan méjì mẹ́ta mẹ́rin náà ti ṣe lórí iṣẹ́ o lẹ́yìn pé àwọn mi ń sọ jẹ́ sí pé ìtàn sọ lórí iṣẹ́ àyè náà tó ẹja tó mú tọ́pìkì míì ẹ́ kọ́lọ́n wa kó ṣàánú wa nípa ọ̀rọ̀ ẹ̀yìn pè náà tún wá gbọ́ nǹkan tí Ibn Hazmi wá sọ ẹ́ Ibn Hazmi nínú Al-Fisal fil Milal wa Nihal kí nìkan tó sọ nípa àwọn tí ó ń sọ yìí ní volume two page sixty five ó ní wa amma qawluhum fi da'wa ar-rawafid tabdil al-qira'at ó ní ọ̀rọ̀ tán sọ nípa pé àwọn rawafid wọ́n ní al-qira'at that is al tí wọ́n kà yìí ipe nǹkan tán ti yí padà ní ipe ńgbà tí Ali àti Umaru àǹkó tí wọ́n ti ní issue ni wọ́n ti mú original ni ali ti mú original quran lọ original quran tó ṣe pé wọn ò ní rí until tígbà tí kíni wọn ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá àwọn ìmàmíyà tó bá dé tó ń pè ní muhammad ibn al-hasan al Ashkari tó bá dé ìgbà ẹni ó tó mú quran yẹn padà wá so quran yẹn dẹ̀ ni wọ́n ní kò ní kankan ṣe pẹ̀lú quran tó ń bẹ lọ́wọ́ yìí kódà ibòmí inú kíni tíra wọn wọ́n á ní kò sí arafi kan nínú tíra wa kò sínú ibẹ̀ yẹn ni so ló fi jẹ́ wípé wọ́n gba kùránì táǹkà yìí wọ́n gba kùránì táǹkà yìí Qardawi ni ó dìfẹ́ndì wọn for long ipe kurani náà ni wọ́n ṣe tàfíìdọ̀ ẹ̀ fáwọn ọmọ wọn kó tó di pé òun náà padà jáde ní two thousand and eight tó ní àwọn àfáàmọ́ ńlá ká ni hum andojumina, wa absorumina. من أنضج مني وأبصر مني بأولاه بحقيقة أولاه كنت أدافع عنهم sokodo di pé òun náà parọ́ abẹ́yẹsí lálàsẹ̀ wọn ni contrary to èyí tí àwọn ìkwánu ń bẹ lórí ẹ̀ màdí akífù ní láti tako kọ̀dọ̀wí ní 2008 tá à ń sọ yìí so Ibn Hazmi wọn sọ yìí pé táyà bá sọ yìí pé àwọn rọwà fìdù ní wọn gba alukur'ani ni wọ́n ní kuraani wọ́n ti yí padà fa inna rawafida laysu minal muslimin fa inna rawafida laysu minal muslimina innama hiya firakun hadatha awwaluha ba'da mawti nabiyyi sallallahu alayhi wa sallam bi khamsin wa ishirina sanata. wọ́n ní àwọn nawafid ráàyè ibn azmi ló ń sọ ó ní àwọn Rawafidun laysu minal muslimin wọn sí lára àwọn mùsùlùmí innama hiya firaq àwọn firaq ni wọ́n hadatha awwalu àti ṣe pé the first one ní nínú wọn ó ṣẹlẹ̀ bàdà mọ́tì nàbí sallallahu lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam bí khamsa wa ishirina sana twenty five years lẹ́yìn ikú ànábì wa kana mubdawa ijaba من خزله الله تعالى لدعوة من كاد الإسلام وهي طائفة تجري مجرى اليهود والنصارى في الكذب والكفر وهي طوائف أشدهم غلوا yaquluna bi ilahiyyati ali bin abi talib so dé ìparí nǹkan tí ibn hazmi sọ lẹni tó ń lálàsẹ wọn òun gbà pé kíni àwọn rawafid ní wọ́n sí wọ́n ṣe mùsùlùmí so ọ̀rọ̀ ibn hazmi kan yẹn volume two alfisol filmilal wa nihal filmilal wal ahwa wa nihal sorry alfisol filmilal wal ahwa wa nihal volume two page sixty five ọ̀rọ̀ ibùn uh, ibùn uh, uh, hazmi mi nínú alihikam fi usul akam rẹ̀ ká tún gbọ́ nǹkan tó sọ mẹ́wọ̀n náà ó ní <coughs> ń ó ní wàlá khilafa. بين أحد من الفرق المنتمية منتمية للمسلمين من أهل السنة والمعتزلة والخوارج كوسي أي كوينو لا نيا لا نيا ككنوا أو تشكوا بلونجي سي مسلمي إنه أموني سنة نياتي معتزلة أتي خوارج أتي مرجع أتي زيدية في وجوب الأخذ بما في القرآن إقوى بروك بانتون بينو القرآن وأن هو المطلوب عندنا ونادن إنتان كالودوا نفسه ونكن وإنما خالف في ذلك قوم من غلاة الروافد àwọn tó ń tako eléyìí àwọn náà làwọn kan nú àwọn gulatu rawafid um kuffarun bidhalik kèfèrí ni wọ́n pẹ̀lú yẹn mushrikuna inda jami ahli islam ẹlẹ́bọ ni wọ́n lọ́rọ̀ gbogbo àwọn mùsùlùmí walaysa kalamuna ma awla àwọn eléyìí kọ́ la bá lọ́rọ̀ wa innama kalamuna fi adal kitab ma alimi latina ọ̀nínú tíra yìí àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ làwọn tó ṣe pé kí ni àwọn tán jẹ́ tán bílọ́ǹgì sínú ẹ̀sìn wa iza ahkamna butlana sair almilal fi kitab alfisq إذ أكمنا أحكمنا بطلان سيد الملل في كتاب الفصل وبالله تعالى توفيق ọ̀rọ̀ Ibn Hazmi lélẹ́yìí ọ̀rọ̀ Ibn Hazmi òun lélẹ́yìí tí a kà yìí bẹ́ẹ̀ làmọ́ iye àwọn afá ni wọ́n ní ọ̀rọ̀ lóníranran lórí eléyìí àwọn àfa àwọn ní ọ̀rọ̀ lóníranran nípa ọ̀rọ̀ yìí so àwọn tọ́ka fara Ibn Hazm tọ́ka fara eh, kí ló ń pè àwọn rọ̀wáfíj ó wà Sheikh Mumbaz wọ́n kà fara wọn Sheikh Fawzan kà fara wọn bákan náà sheikh ibn uthaymin alayhi rahmatullah gbà pé àwọn tó jẹ́ kèfèrí ń bẹ nínú wọn ni wọ́n gbà pé kí ni àwọn tó jẹ́ kèfèrí wọ́n ń bẹ nínú wọn lápèjúwe wọ́n béè lọ wọn wọ́n ní aliyakfur amatu rọfidọ ṣé most àwọn rọfidọ ṣé kèfèrí ni wọ́n aljawab alul bid'a ilaysu ala qawlin wahid àwọn oníbídíà ìdájọ́ kan náà kọ́ ló ń bẹ fún wọn fahum yakhtalifuna ikhtilafan kathira ikhtilafu ń bẹ láàrin wọn tó pọ̀ minhum man yakfur ó ń bẹ nú àwọn oníbídíà tó jẹ́ kèfèrí wa minhum man huwa duna dhalik ẹlòmí ó dẹ̀ tó bẹ́ẹ̀ wa minhum al-aami alladhi la yadri an shay ó ń bẹ nú àwọn ẹni tó jẹ́ layperson tí ó mọ̀ kankan fala yumkinu al-hukmu bi hukmin aam a lè ṣèdájọ́ kan náà fún gbogbo wọn hatta ينظر في كل شخص بعيني هونك وكنوة وهكذا المعتزلة والجامية وغيره من آل البدع إلي أمر لكو أدباب المفتو وان إتناه رشيك بن ثمين عليه رحمة الله إكاني إلي آه بكنا wọ́n tún béèrè lọ́wọ́ wọn wọ́n ní binis bá ti lè rọ́fìdọ̀ àwọn rọ́fìdọ̀ ali utabaru kafara ṣé a lè kà wọ́n kú kèfèrí wà kayfa yakunu ta'amul muslim ma'ahum bó ni mùsùlùmí ó ṣe bá wọn lò hatta inna ba'da rọ́fìdọ̀ yuthiru al-hikda li ahli sunna fa kayfa yakunu ta'amulu ma'ahum ya sheikh kódà ó bẹ náà rọ́fìdọ̀ ẹni tó ṣe pé ó ń fi tẹ̀m̀bẹ̀lẹ̀kun ó fi ń hàn sáwọn onísùnà bó la bá wọn lò arọ́fìdọ̀ barakallahu fika kàgẹ́yìn min alil bidà àwọn arọ́fìdọ̀ ìdájọ́ wọn bí ìdájọ́ àwọn ẹlòmínà náà wọn níbi díà ni ìzà átàbí ma yujibul kufra sọ́ọ́rù kufara tán bá ṣe nǹkan tó ṣe yí pé ó necessitate kẹfìrí wọn ò di kẹfìrí wà ìzà átàbí ma yujibul fisq sọ́ọ́rù fún sáàkọ tó bá ṣe pé nǹkan tán sọ tán ṣe nǹkan tó ṣe pé n tó dá òní kápùn wọn ní fusaq وإذا كان لشيء من أقوالهم القريبة من أقوال السنة فإنه فيه شيء من من النظر وصار محل اجتهاد فهم فيه غيرهم أيضا فلا يمكن أن يجاوب جواب عام ولا ويقال الرافض كفار أو كل رافضة فساق لا بل بد من التفصيل وني ní àlè ṣèdájọ́ kan náà kásán gbogbo rọ́fídọ̀kù fáàrù ni wọ́n kásán لا rọ́fídọ̀kù fòsáàkù ni wọ́n lá bá làbúdẹ̀mìnà tafsil a والنظر في بدعة كور بدعة ويجب علينا نحن أن ندعوه من الحق وأن نبينه له. ودا جرى يكاكو ولو سبيو دودو كشال وإذا كنا نعلم من أي فرقة هم تبامروا فرقة بلونسي فعلينا أن نبين عيب هذه الفرقة ọ̀ràn yẹn ni ká ṣàlàyé àlébù tó ń bẹ fún fírkọ̀ yìí falatẹ́ wàlátẹ́ as فإن القلوب بين إصبعين من أصابع الرحمن عز وجل آه، ربما يهديم الله على أيدينا فيحصل لنا خير كثير والإنسان الذي يهتدي بعد أن كان غير مهتدين قد يكون فائدات المجتمع أكثر وأكثر من الذي كان مهتديا من قبل لأن المهتدي الجديد قد عرف الباطل ورجع عنه آه، يبينه للناس سلينا لقاب بن مفتوح 70 So, uh, àwọn náà ń sọ èyí tó jẹ́ kèfèrí ń bẹ́nu ẹni tí ó jẹ́ mùsùlùmí ó ń bẹ́nu wọn ṣé mi wàá mọ nǹkan tí o kàn ń disturb ara ẹ fún ṣé àwa sọ gbogbo ṣí àkèfèrí ni wọn Ibn Hazmi àbáwọn míì tán gbà pé kèfèrí ni wọn dàdàdìsà ọ̀rọ̀ wáfíd tán gbà pé ọ̀rọ̀ wáfíd rárá pé kèfèrí ni wọn so opinion títí wọn náà sọ yẹn ni so eléyìí sì kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé kò ní ìtàn sọ òun pé wọ́n trivialize àwọn ìkọ́nù trivialize nǹkan tí àwọn kìíní kó sí ìta ń sọ nìyẹn wọ́n trivialize nǹkan tó kó sí là ń sọ ọlọ́mú nǹkan míì tí ò jọra wọn wá nì ẹ́ so kéèsì ẹ̀ ní kéèsì tí ó fọ́ nìyí náà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nípa ó ṣe. So, ọ̀rọ̀ ṣe Qardawi kò ṣe Qardawi tí ó fi tó ló ṣe rọ́dù fún mi tó tún kí n lọ túbá ó ní kí n lọ túbá kí n túbá lórí nǹkan tó ṣe pé bó ṣe rí mo ṣe sọ pàlá ọ̀rẹ́ fọ́nì ó ní tá bá wò sáìtì Qardawi lélẹ̀ sáìtì Qardawi òun so also sọ talaqal alamatu dr yusuf tardawi رئيس الاتحاد العالمي لعلماء المسلمين صالة من خادم جلالة الملك عبد الله بن عبد العزيز آل سعود so awani Qardawi gba lẹ́tà láti ọ̀dọ̀ ọba abdullahi bin abdulaziz al-saud so yashkuru fi ala risalati ilayhi tí ó ń kí ó ń dúpẹ́ fún lórí lẹ́tà tó kọ sí allati yuthammin fiha ash-sharifain al-haramain ash-sharifain juhud khadim al-haramain fi da'mi lidawrati al-mar'a lidawri fi al-mujtama' tí ó ń kí fún juhudu tí khadim naramain tí ó bàdálà àwọn ìgbìyànjú rẹ̀ lè dáwọ̀rẹ̀ ilmar àti muslima fún róòtí àwọn obìnrin mùsùlùmí tí wọ́n play film mustama ní àwùjọ ọ̀fìlẹ̀ hayati siyasiya àti inú political life wafqa dawabiti shar'iyya ní ìbámu pẹ̀lú kíní àwọn dawabitu shar'iyya wakana sheikh Qaradawi qad ba'atha bi risalati ila jalalati malik yu'anni'u fiha على تصريحاته في حق المرأة المسلمة بالمملكة جاء فيها wọ́n ní Qardawi rẹ̀ ti sẹ́ndì lẹ́tà sí ọ̀dọ̀ ọba lẹ́ni tó ń kí ọba lórí àwọn ọ̀rọ̀ tó sọ fi حق المرأة المسلمة بالمملكة pẹ̀lú tó jẹ́ ẹ̀tọ́ obìnrin ní mamlaka that is nípa ọ̀rọ̀ obìnrin ní mamlaka jẹ́ àfihàn lára ọ̀rọ̀ ẹ̀ ní so Al-Qardawi sọ pé lakọ́jì ibtasamat thuguru almuslimin inú àwọn mùsùlùmí dùn wa nsharaha suduru almu'minin ọkàn àwọn mùmìnì yọ wa su'idna inú wa dùn wa su'ida alkathirun bákan náà ọ̀pọ̀lọpọ̀ inú wa dùn bi tasrihik min hakim pẹ̀lú ọ̀rọ̀ yìí tẹ́ sọ tó jọ́rọ̀ jọ̀gbọ́n wàrá ikumar rashid àti ráàyí tó jẹ́ ráàyí tó ṣe pé ó bá mu hawla sama ilil mar'a pẹ̀lú pé kí ni ẹ̀yì ọ̀ǹda fóbìnrin bitara ṣuhi ipò lè contest fi kulli min almajalis albaladiya walmahaliya ní in tó jẹ́ municipal council ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yì ọ̀ǹda fún kọ́ yọ̀ǹda ọ̀mọ́jísù ṣúrọ̀ ẹ̀yì ọ̀ǹda fún obìnrin wípé kí ni ó lè ṣe kí ni ó lè wọnú parliament mimma yadullu nǹkan tó ṣe pé e, yadulil umma ala anna siyadatakum tu'alijuna al-umura bitadarrujil hakim tó ń tọ́ka lórí pé kí ni ẹ̀ ń tíráì láti máa yanjú ọ̀rọ̀ ní díẹ̀díẹ̀ ní tó bá tó bọ́gbọ́n mu wa tu'linuna anhu fil waqtil munasib ẹ̀dẹ̀ máa announce ní àsìkò tó bá wà appropriate bí anatin wa hikma pẹ̀lú ìfarabalẹ̀ wa hikmatin aliya àti ọgbọ́n tó ṣe pé ó ga tura'una fi al-masalih ẹ̀ ń wo àwọn àǹfààní wàtẹ̀ṣtẹ́nibúnà almafasid ẹ̀rẹ̀ ń jìnà sí àwọn aburú wàtùkàlìbúnà fi asla ẹ̀rẹ̀ ń gbọ́lá fún yìí tó ṣe pọ́n ló dájú ìdọ́fàtí lẹ́mọ́ saminahu fi àtàṣe àṣẹ Ramadan fi Makka al-Mukarrama ní àfikún nǹkan tá a gbọ́ ní on the 19th ní Makka min al-mashru'at al-mustaqbaliya nínú àwọn nǹkan míì tó ṣe wípé ẹ fẹ́ ṣe tó jẹ́ àwọn projects lakun fi tawsil aramin láti lè fẹ́ aláramain sharifain wal idafa ilayhima bákan náà láti lè fi kún wọn ila adad min al-mashru'at al-kabira ní àfikún àwọn tí ó jẹ́ àwọn projects oríṣiríṣi náà wa inni idh ab'athu ilaykum bitaniyati hadhi Qaradawi sọ pé ìgbà tí mò ń sẹ́ndì sí kíkì mi yìí wa ta'biri an mada farahi wa taqdiri li tasrihatikum bákan náà tí mo fi hàn bí inú mi ṣe dùn sí bí mo ṣe appreciate sí ọ̀rọ̀ yín àti àwọn in àwọn resolutions yín ni la arju min Allah mò ń rokan lọ́dọ̀ ọlọ́run ọba an yakuna khairal bilad wa khairul biladi wal ibadi ala idikum kó ṣe pé oore ìlú àtòrè àwọn àwọn ẹrú ọlọ́run ọba ó mọ̀ bẹ̀ lọ́wọ́ ní ọwọ́ yín wa an yatimma àti kó yàtọ̀ ọwọ́ yín ni ó ti wá وأن يتم في بلدكم العزيز السماء للمرأة المسلمة بمزاولة القيادة kọ́lọ́n dẹ̀ jọ ṣe kí ni kó tún pé kọ́lọ́n bá jẹ́ kó ṣẹlẹ̀ rádà nínú ìlú yín àsàmálì almuslima ìyọ̀ǹda fún obìnrin tó jẹ́ mùsùlùmí lùmùzàwá láti kíyàdà láti lè máa ṣe kí ni láti lè máa wa mọ́tò wàstíkìláàlì sayára láti lè máa gun mọ́tò bí dọ̀wábì ṣẹ̀ríà pẹ̀lú àwọn dọ̀wábì ṣẹ̀ríà kan rẹ́rì àfibiláàdì mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe ń lọ láwọn olú mùsùlùmí yòókù ìyá jẹ́lá talmalik inna alharama ma harama Allah fi kitabi ìrẹ́ jẹ́lá talmalik ìrẹ́ ọba in tó jára àmì tọ́lọ́ ọba ṣe lára àmì tí ó rẹ̀ o àwọn alàlìsáni nàbí yìí náà sọ̀nsọ̀ríhà àbí lórí àwọn òjíṣẹ́ rẹ̀ ní nǹkan tó clear wàlhálàlù kadhalik bákan náà tó jẹ́ àlàálì bó ṣe rí náà nù wàlásùlù fìlàṣẹ àná àhàlàlì ìpìlẹ̀ níbi àwọn nǹkan wọn ni pé àlàálì ni maalam yarid ilayna nasun sari bi tahrimi lókùngbà tá a bá rí clear text tó sọ pé kí ni haramu ni waqad fataha Allahu ala al-muslimin ọlọ́run ọba ó ti ṣí ìpayà fáwọn mùsùlùmí wa ahalla Allahu lahu ma lam yuhillahu lil umami sabiqa ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ fún wọn ní tí ó ṣe lẹ́tọ̀ fún àwọn ìjọ tó ti lọ wa inni la arju Allah yamud an yumiddakum da'iman bi madadi min inde mo bẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá kó fún yín lókun látọ̀dọ̀ rẹ̀ wa an yu'ayyidakum bi ruhi min inde ó fún yín support látọ̀dọ̀ rẹ̀ wa an yar'akum kọ́lọ́wọ́ bá aṣọ yín nìyí kí ó ṣamọ̀nà yín ó yìí sọ́ dídá ala al kọ́lọ́wọ́ bá kó yín ó fi ẹsẹ̀ yín mọ́nà ni so wa yaj'al tawfiq wal khayra lakum aynama kuntum wa an yashudda 'adudakum bis-sur' eh, بالصحبة الطيبة والبطانة الصالحة والأعوان الخير آمين يوسف قرضاوي رئيس اتحاد العالم للعلماء المسلمين So, وجاء في رسالة جلالة الملك آه وردنا كتابكم المتضمن مشاعركم بشان ما قررناه حول مشاركة المرأة في دعية مجلس الشورى اعتبارا من الدورة القادمة وحقها في ترشيد نفسها بالترشيد نفسي أو من تراه لعضوية المجالس البلدية اعتبارا من الانتخابات القادمة وفق ضوابط الشريعة الإسلامية ونشكركم على ما عبرتم عنه من مشاعر كريمة ودعوات طيبة سيدنا المولى عز وجل أن يوفق المرأة المسلمة للابتلاء بواجباتها ومسؤولياتها لخدمة دينها ووطنها ومجتمعها على الوجه الذي يرضيه إنه سميع مجيب. So ọ̀rọ̀ kọ̀dọ́ yóò lélẹ́yìí ta kàyí. Sọ́bọ̀ ni ó then ọ̀rọ̀ tá a kà yìí sìn yí ẹ̀ wo ni ọ̀rọ̀ yìí yí ẹ̀ wo ni ọ̀rọ̀ tí a kà yìí so tó fi máa jẹ́ irọ́ eléyìí before kó tó di pé a relationship wọn kó tó di pé ó dàrú ni kó tó di pé relationship wọn ó dàrú òun ni eléyìí kò kí ń ṣe nǹkan tó ṣe wípé ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí relationship wọn ti dàrú gẹ́gẹ́ bí ìwọ ṣe ń wò ní so kọlọ́wà kó ṣàánú wa eléyìí tí mo wí sí kò sáìtì Qaradawi gangan òun eléyìí wà ní sáìtì Qaradawi gangan òun ló wà so ìyẹn jẹ́ ọ̀kan then màá fẹ́ kó ṣe yí pé ká lọ wò kí ni rọ́dù Sheikh Fawzan ní lórí ọ̀rọ̀ yìí kí ni tí Sheikh Fawzan sọ lórí ọ̀rọ̀ náà àbí àwọn Sheikh Luhaidan lórí ọ̀rọ̀ yìí ni so màá fẹ́ kí ká wo eléyìí náà ni. ń bọ̀. سمعت كلمة للشيخ عبد الرحمن البراك موجهها ليوسف القرضاوي والقرضاوي الحقيقة الحقيقة أنه قد أساء سعة كبيرة ما الذي يجعله ياتي ويكتب الملك الخادم الحرمين الشريفين وفقه الله يشكره على كذا ويطلب منه ان ينفذ كذا هل فكر وجلس عند مسجد الحسين ينهى الناس عن الشرك الاكبر مع انك لا تجد في الغالب لا تجد في نشاطا في الاخوان المسلمين آه، في مضاده الشرك الاكبر وانما عملهم آه، لي أن يكون الحكم آه، السياسي إسلاميا يعني تقول منصوب لكن هذا الرجل الذي يطالب يكتب لعل خادم الحرمين الشريفين يمكن النساء من قيادة السيارات فجزا الله الشيخ عبد الرحمن براك على ما كتب ونسأل الله أن يهدي يوسف القرناوي يوسف القرناوي كان ذاهبا لإيران وغير يريد أن يعني جمع المسلمين كيف يجتمع المسلمون على طريقة واحدة من ينظر لحسين وينادي الحسين ويستغيث به ويرى أن الذهاب إلى قبره أفضل من الذهاب إلى مكة فنسأل الله العافية نعم نعم lára nǹkan tó sọ ò ní pé kí بي او ṣe ọkùnrin tó yẹ pé ó máa lóun kọ lẹ́tà sí kán mọ wa mọ́tò ní Saudi ṣé kò gbọ́dọ̀ para sílùú ẹ̀ kó yí kó mọ lọ bá kó lọ ṣe wàásù náà tán ń ṣe tàwáàfù níbi sàárè Hùsẹ́ẹ̀nì eh, tán kílèmù ẹ́ so irú bí eh, àyàníníwò nìyẹn ló kó ló ń kọ lẹ́tà sí kìnnì so eléyìí tí wọ́n ṣe rọ́dù fún Sheikh Luhedan ló ń sọ̀rọ̀ yìí wọ́n ní Kordawi kọ́lọ́mà kó fi mọ̀nà ní so ipò lọ sí Iran ní olómú ń ṣe kìnnì pẹ̀lú wọn olóhùn fẹ́ ṣe jámọ́ àwọn mùsùlùmí ó ṣe jámù en tó ṣe pé ó npe pe hussein àti ẹni tí ó nta takò à ń pe hussein ni so ìyẹn ah, jẹ́ sovereign kan tí wọ́n ti sọ̀rọ̀. أحسن الله إليك الشيخ يوسف القرضاوي مواقفه الإعلامية في الثورات بالذات ارتفعت أسهمه آه، الناس يقولون كيف العالم ينتقد عالم امام الناس وامام الملا ليس المفترض يناصفه سرا او يكتب له سرا. So كادا يدومني نعم ká gbọ́ nǹkan tí sheikh uh, uh, Fawzan tí àwọn náà sọ lórí this same ọ̀rọ̀ ìyẹn lẹ́tà tí Qaradawi tí ó kọ sí ọba lẹ́ni tó ń rọ ọba pé kánjẹ́ káwọn obìnrin máa wa mọ́tò táwa lọ sí sáìtì sheikh Fawzan ní sáìtì sheikh Fawzan tábà lọ wò á rí ọ̀rọ̀ wọn yìí وني اطلعت على رسالة التي وجاء فضيلة الشيخ عبد الرحمن بن ناصر البراك إلى يوسف القر... إلى الشيخ يوسف القرضاوي على إثر ما كتبه الأخير لخادم الحرمين الشريفين الملك عبد الله بن عبد العزيز حفظه الله يحثه آه، بحثي على الترخيص للمرأة السعودية بقيادة سيارة قائلا وني موري لتاتي آه، موري لتاتي آه، شيخ عبد الرحمن البراك tí wọ́n kọ sí Sheikh Yusuf Qaradawi lórí nípasẹ̀ lẹ́tà tí wọ́n kọ sí tí Qaradawi tí wọ́n kọ sí ọba Abdullahi ọmọ Abdulaziz afidawula pẹ̀lú pé ó ń encourage ẹ̀ ala tarkhis al-mar'ati saudiya láti aláwọ̀ àwọn obìnrin ìlú Saudi bí kíyàrá sàyára pé kí kọjá kan gun kọ́mọ wa ọkọ̀ fúnra wọn qailan lẹ́ni tí ó ń sọ pé láyé jẹ́ nọ́sùn sọ̀rí yẹ́m náà omi kìí adá ti alìsàyára pé kò sí text oníkóbìnrin mọ́ wa mọ́tò wọ́kọ̀j àwọ̀já tu sheikh abdulrahman kod ajada wa afada sheikh fawzan ni mo rí wípé sheikh abdulrahman wọ́n try gan lórí wọn dẹ́ ṣàǹfààní àti sùn ṣe wá láǹfààní pẹ̀lẹ́ wọ́n náà sọ àlì sheikh Qaradawi bákan náà wọ́n ṣe nà sí àfún Qaradawi Uh, iftiatihi bi hadhi alfatwa la ulama almamlaka bákan náà ìmọ̀ gun àwọn afá mamlaka garagara pẹ̀lú fatwa rẹ̀ yìí alladhi uh, alladhina wukilat ilayhim alfatwa fi hadha wa fi ghairi àwọn tó ṣe pé wọn ni wọn fi fatwa ti sọ́dọ̀ tiwọn uh, wa min husni islam almari tarku ma la yani lára àmì pé islam ọmọ èèyàn gbádùn oníkófin tí ó kàn án lẹ̀ kama qala rasul sallallahu alaihi wa wàkúlù dawlatin láha shu'unuha ìlú kọ̀ọ̀kan ní àwọn kéèsì tiẹ̀ ní àwọn matters tiẹ̀ وخادم الرميني حفظه الله من عاداته أن يستفتي علماء المملكة في آيات كبار العلماء واللجنة الدائمة واللجنة الدائمة للإفتاء فيما يجد من فيما يجد من الأمور so ìṣesí uh, Khadim Ramin òun ni láti béèrè fatwa lọ́wọ́ àwọn afá ẹ̀ àtúkìbárò làmá àtàwọn afá lajina daima nú àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tuntun nú ثم إن الشيخ القرضاوي لم يذكر دليلا على فتواه سوى أنه يقول لا يوجد نص صريح على تحريم كيارة المرأة السيارة wọ́n ní Sheikh Qardawi ní kò mẹ́rin kankan wá lórí fatwa rẹ̀ lẹ́yìn pé ó ń sọ pé kò sí nọ́ọ̀sù sọ̀rí lórí pé kí obìnrin kí tó ń ṣe léwọ̀ fóbìnrin láti wa mọ́tò wal huwa istakra al-adillata kullaha ṣó ti wo gbogbo àwọn ẹ̀rí ni falam yajid ma yadullu ala hadhihi al-mas'ala tí ó wà rí nǹkan tó ń tọ́ka lórí mas'ala thumma qawluhu lẹ́yìn náà ọ̀rọ̀ tó sọ la yujad nọ́ọ̀sù sọ̀rí pé kò sí clear text hal yuridu an tujad ayatun aw hadith yaqulani la tajuz qiyadatu al-mar'a li sayyara ṣé ó ń retí clear text wà tí ó sọ yìí pé kò tọ́ kóbìnrin kí ó wa mọ́tò ni bi sarih al dalalatu al wa dalalatu al wa dalalatu al dalalatu al da dalalatu qiyas dalalatu ijma ńkọ́ wa qaida sadd dhara'i qaida sadd dhara'i ńkọ́ هذه كلها لا يستدل بها ṣé gbogbo eléyà lè lò ó wẹ́ẹ́dán alatọ̀ aptọ́lá kẹfìmí àkàmì ṣẹ̀ríyà tó bá ṣe pé násù sọ̀rí là ń wá káàkiri ọ̀pọ̀lọpọ̀ òfin ìsìláàmù ni a nílò mọ́ alákọ̀ọ́dà ti sheik Qardawi lórí prínsípù Qardawi ni ẹnẹl wájibu ala sheik Qardawi tó jọ́nà lórí sheik Qardawi wa alamthali min al-ulama àtàwọn míì bẹ́ẹ̀ nínú àwọn afa an yanzuru fima yaqulun kama wọn tán sọ wa yaktubun àti tán kọ qabla an yuqdimu fatwa ṣíwájú kan tó pagere síbi fatwa wa la yatadakhalu fi shu'uni dawlatin inda ulama wa káwọn máa dá sọ́rọ̀ ìlú tó ṣe pé ìlú yẹn náà ní àwọn afá àti tiẹ̀ wà muftua ó láwọn tán gíbu fatwa ní ìlú yẹn la siyama wa anna hadhihi al-mas'ala laysat min ad-daruriyyati allati tawaqqafa 'alayha al-hayah pàtàkì jùlọ iṣu yìí ni kò ń ṣe yìí tó yẹ pé làlúrí ni tó ṣe pé orí ẹ̀ nìṣẹ̀mí àwọn èèyàn tán bá rí tọ́bìnrin ò bá wa mọ́tò ayé ẹ̀ máa bàjẹ́ ni fadalatuna ìlú tiwa harasa allahu aashat min ahsani من أحسن الدول بدون قيادة المرأة السيارة فيها لا رأى لطو في الدار الداجلوني ثم يبقى نعو بني وما ثم وليس من مصلحة المرأة كون شام فانفو بني قيادة السيارة كما ومتو لأن قيادة السيارات اليوم لا يستطيعها أحذك الرجال وأقوى إلا بمشقة وخطر كبير أتولي كي ومتو لوني ọkùnrin tó gbọ́n dáadáa ni tó lágbára dáadáa kò ní wá àyàfi kìíní ilá mashaqatin wa khatarin kabir àyàfi pẹ̀lú mashaqqa àti ewu tó ní agbára náà nígbà tó di eléyìí nǹkan tó ṣe pé wọ́n ti kọ́ lẹ́yìn ìgbà tí kò tí ì sí wàhálà gbogbo àsìkò tá à ń sọ yìí gbogbo 2011 nǹkan kan mọ́ra wọn sẹ́yìn ìgbà tó di 2017 tí ìjù padà tó ọba padà aláòkú wọn lè wà táwọn àfáàná sọ pé àwọn ò sọ pé clear text wà fún ṣùgbọ́n táwọn ń wò náà ni ọ̀rọ̀ sádùdàrí aláwọn ń wò ní sígbà tó bá rí aláwọ̀ ẹ̀ nísìn àwọn obìnrin Saudi ni wọ́n gbé mọ́tò ṣe wọ́n ran wọ́n ran káàkiri ni ní táwọn àfáàyàn ti predict ń so wọn sọ pé obìnrin wa mọ́tò haramu ni torí pé kò sí náà sọ̀rí fún ṣùgbọ́n tá fi sọ pé kò tọ́ pé kò tọ́ òun ni kí ni sádùdàrá yìí torí wọ́n rí pé kí ni opportunity fún ọmọ láti dáta ni nítawọn sọ nìyẹn ṣùgbọ́n tẹ́mi fẹ́ lò ń eléyìí ò pé ṣé fatwa ẹ̀ ní kátọ́ ni kò ń ṣe kátọ́ ìyẹn kọ́ la fẹ́ lò níta fẹ́ lò ní pé ṣé àwọn kan rọ ọba ipe kó jẹ́ káwọn obìnrin máa wa mọ́tò ń sọ àbí wọn ọ̀rọ̀ wọn ẹ̀rí ń kọ́ àwọn kan rọ ọba ní lára àwọn tó dẹ̀ rọ ọba kọ̀dọ̀wí ní ó clear tó nǹkan fún rẹ sọ sáìtì ẹ̀ ni mo ti gbé nǹkan tí mo gbé jáde àwọn afáàsà orílẹ̀ ṣe rọ́dù lé lórí ṣé kùrọ̀ ìdáhùn sọ̀rọ̀ ń sìn ṣe fọ̀zán nílé yìí ṣé bàrákù ṣe rọ́dù lórí kọ̀ọ̀bọ pé kí ló ń dá sọ̀rọ̀ lúmi fún wáyé tí mo bẹ ọba pé kó jẹ́ káwọn obìnrin wa mọ́tò mi torí náà mi ìparọ́ mi ní láti lọ ṣe táwọ́bà lórí nǹkan tí mo sọ ẹ́ ìrẹ́ alálùbọ́sà bákan náà mo sọ pé àwọn obìnrin wọn ń wa mọ́tò ní àwọn ìgbèríko eléyìí kí ni àríyáàdì àti àwọn kí ni wọ́n fi yẹn rinlẹ̀ two thousand eleven tíṣù yìí tán ti kọ́ rèézi ẹ̀ ẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó nídìí ìfarabalẹ̀ wọ́n mọ̀ ṣe rọ́dùn nítorí gbogbo àfẹ́ ṣe rọ́dùn fáwọn èèyàn ni tẹni táwa ń sọ fún yín òní pé tẹ́bálọ́yìn ọmọ Saudi ni wọ́n ń yàyàkuyà wọ́n ṣe ṣé fatwa ṣe gbombazin ló dé kí wọ́n yàyàkuyà ní àbí ti Fawzana àbí ti Uthemin àbí ti Luhaidan àwọn afáwọn yìí wọ́n lé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ yìí nísìnyí ká Halloween tí wọ́n ń ṣe ṣé àwọn àfáà yìí ló sọ̀pọ̀ ti Halloween Ifáyípo ló support Halloween Qardawi àtàwọn kìíní ìhwanu mi ni wọ́n ní lára ṣe olóore òun ni ká kí àwọn kìíní fún Christmas ní lára ṣe olóore ẹ́ àbí ọ̀rọ̀ tí Qardawi tó sọ ni ipe lára ṣe olóore ni kọ́lọ̀ wa kí ó ṣàánú wa wàláì uh, uh, uh, ọ̀rọ̀ yín eh, pípù yìí nìyí ọ̀rọ̀ tí ó fọ́yìn ni tá bá lọ sáìtì Kordowi eh, ká lọ sáìtì amari eléyìí bẹ́ẹ̀ ni sọ ẹnìyẹn béèrè ó ní ana talibu muslim adrus dirasat ulia doctora ó ní muslim student ni mí mò ń study doctorate fi ulum adharra Ah, so ìmọ̀ tó ní ṣe pẹ̀lú kíni atoms mò ń kọ́ fibaladi orobi ní Europe ó almani òun náà ní Germany wa ahmadullah anni muhafidun adini mo dẹ̀ dúpẹ́ fọlọ́mà pé mo mójú tẹ́sìn mi mo adìlì fara ìdí rọ́bí àwọn nǹkan tó jọ̀rọ̀ yàn ọlọ́run ọba mi mò ń pe muta'awin ma ikhwani èmi àti mò ń kọ́pẹ́tì pẹ̀lú àwọn ọmọ ìyá mi wúnà ní ibíbà alahidmati dini láti lè ṣe bọ̀ ìsìn ẹ̀sìn mi wal hifadha ala al bákan náà mùsùlùmí tán ń bẹ níbẹ̀ yẹn ní ààyè yìí à ń try láti protect wọn wàyíyá kẹbíra tún bihamdulilayi tán lè tóbi والمشكلة التي أود أن أعرض أن أعرض على فضيلتكم مشكلة مفتس لسواجوي هي ماذا يحل لنا من مجاملة القوم في المناسبات المختلفة كلا اللي في شقصي فوا ورابي ní ibi àwọn àwọn events oríṣiríṣi àtàwọn àyájọ́ oríṣiríṣi tó ń ṣe wọ́n mọ̀ yáhùrùmọ́ alẹ́ náà kí ló jẹ́ àràmù fún wa wọ́n mí ní amúnà sábàtọ̀ tọ̀ níyà lára rẹ̀ òní national day ètò jẹ́ kíní wà ókùrọ̀ mùnà sábàdì níyà bákan náà ìmí tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ẹ̀sìn wà ṣàhárò àìdù miladil masih èyí tó gbajúmọ̀ jù ń bẹ̀ òun ni christmas aw ma bil christmas alladhi yahtafilu bil qawmi ittifalan kabira èyí tí wọ́n máa ń celebrate ní celebration tó ní agbára tó tóbi ali ajuzlu wahid minna yujamila zamila fi dirasa ṣá lè ṣe òkọ́ sí fọmọ ya wa tí a jọ ń kẹ́kọ̀ọ́ aw mushrifa wala risala abẹ́ni tó ṣe pé ó jẹ́ bí supervisor rẹ̀ aw rafiqahu fil amal abẹ́ni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ ń bí iṣẹ́ aw jarahu fil abẹ́ni tó ń gbélé fi hadhihi munasaba nírú munasaba báyìí wa yu'anni'uhu bima bi'a bi ba'd al-kalimat ar-raqiqa al-mu'tada kó dẹ̀ ṣe táníà fún kó congrat kó kí fún nǹkan yẹn ní faqad sami'tu min ba'di al-ikhwa anna hadha haram mo ti gbọ́ táwọn kan náà ọmọ ya sọ pé haram ni bal min kabairi dhunub bákan náà pélé lára àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ní inda Allah lọ́dọ̀ ọlọ́run balẹ̀ anna fi iqraran lahum ala al-batil wal torí pé pẹ̀lú ẹ̀ ní èèyàn ń sọ̀pọ̀tì wọn lórí batil àti kufri wa muwafaqatan lahum ala at-tamadi fi musharakat lahum fima fima huwa min shani dinihim so ẹni yìí sọ̀rọ̀ lọ́ọ́ kọ̀dọ̀ wá fèsì alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah wa ba'd fala shakka wọn ni kò sí iyèméjì anna alqadiya tẹlẹti sa'ala anna al-akh qadiya muhimma wa hassasa mata tí ọmọ ya béèrè lọ́wọ́ wọn pẹ́ ní mata tó pàtàkì ni tí ó dẹ̀ wà hassasa kàmá wà sọ́fà وقد سئلت فيها في بلاد شتى وفي أوروبا وأمريكا من الإخوة والأخوات àwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin ní amẹ́ríkà ní yúróòpù wọ́n ti bèè lọ́mi pé léyìí alladhina ya'ishuna fi tilka diyar àwọn tó ń gbé nílùú yẹn wa yu'ayishuna ahlaha al-masihiyin tí wọ́n bá wọn ara bẹ̀ tán jẹ́ christian tán bá wọn gbé watan'aqadu bayna wa bayna kathir minhum murawabit tafrudu al-haya tó ṣe pé àwọn nǹkan ìṣẹ̀mí ó pa wọ́n pọ̀ lórí ẹ̀ mithlu al-jiwar fil gẹ́gẹ́ bí ìjáládùgbò warrifqa fil amal ẹni tán jọ ń ṣiṣẹ́ fi dirasa wọ́n jọ jẹ́ méjì níbi ilé ẹ̀kọ́ waqad yash'uru al-muslimu fadli ghayri al-muslim débi pé mùsùlùmí ni yóò máa fíìlì ọlá tó ń bẹ fẹ́ni tí ó kì í ṣe mùsùlùmí alayhi lórí rẹ̀ fi dhurufin mu'ayyana ní àwọn àsìkò kan mithlu mushrif alladhi yu'inu talib al-muslim bi ikhlas gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ professor tó ń assist ẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mùsùlùmí sincerely wat-tabib alladhi yu'aliju al-marid al-muslim àti dókítà tó ṣe pé òun ló ń tírìtì aláàárẹ̀ tó jẹ́ mùsùlùmí bi ikhlas sincerely wa ما àtàwọn míì náà ọ̀kàmà الإنسان أصير linsan وقال وقال الشاعر أصل الناس تستعبد قلوبهم فطالما استعبد الإنسان فطالما استعبد الإنسان إنسان so ما موقف المسلم من أولى من غير المسلمين المسالمين لا ولن لا يعادون المسلمين ولا يقاتلونهم في دينهم ولم يخرجوا من ديارهم أو أو يظاهروا على إخراجهم so wọ́n sọ wọ́n sọ lọ ní so wọ́n padà fi rinlẹ̀ níbẹ̀ ó ní pé iṣẹ́ olóore ó ní iṣẹ́ yìí so wọ́n ní ama ana alam ipe èmi e mọ̀ anna sheikh al-islam ibn taymiya qad shaddada fi mas'alati a'ad al-mushrikin wa al-kitab wal musharaka fiha wa dhalika fi kitab al-qayyim ani wọ́n pé sheikh al-islam ibn taymiya on lè koko lórí ọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn kèfèrí ni a gbo ṣe ńbẹ àti ma perspective ńbẹ gbo ṣe ńbẹ inú tírà wa ana ma'ahu fi muqawamat ihtifal muslimin bi a'ad al-mushrikin wọ́n mo support ibn taymiya nípa ìtakò kí muslimi má celebrate ọdún والكتاب وتعالى الكتاب كما نرى آه كما نرى بعض المسلمين يحتفلون بالكريسماس يبقى شماري أو مسلمين تنشل بيت كريسماس كما يحتفلون بعيد الفطر وعيد الأضحى بيبقى تشيكون سيلبريت عيد الفطر أبي عيد الأضحى وربما أكثر وهذا ما لا يجوز فنحن لنا أعيادنا لهم أعيادهم أو الله دون توا أو ناني ولكن لا أرى بأسا wọ́n ní ṣùgbọ́n mi rí n tó burú mi ta ní àti kan bí ayadim káàkiri wọn fọ́dún wọn liman kana bainahu wa bainahu sila qaraba aw jiwara aw zamala ebe tó ṣe pé ọba jálá àdúgbò àbọ̀njọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ àbí wọ́n jọ ń ṣiṣẹ́ aw ghayra dhalika min al-alaqat al-ijtima'iyya allati taqtadi mawadda aw husn sila allati so dé ìparí ibi tí wọ́n sọ àwọn ni law 'asha ibn Taymiyyah zamanina wara hadha làgàyà ráyà tí Ibn Taymiyyah bá ń gbé di àsìkò tá tó máa ń bẹ láyé àsìkò tá wà yìí ni torí ń òun ó change ráyè rẹ̀ èpè yẹn lè kí wọn ni náà ẹni tó gbà pé yẹn lè kí wọn fún Christmas ni definitely àwọn ẹni náà ṣe kí ni wọ́n máa fẹ́ lójú òun ló bọ̀ tó jẹ́ pé àkútùbà kan ń bẹ tí Qaradawi tó lé gan-an nígbà tó rí pé ní kọ́tọ́rù ni wọ́n ń celebrate Christmas bí ìgbà tó ṣe wípé wọ́n ń celebrate Idul Fitri ni àbí Idul Adha in fact Qardawi ń sọ wípé wọ́n celebrate idul fitri àti idul hadda tó lẹ́bùn mọ́ yẹn celebrate Christmas New Year ní tó bínú sọ̀rọ̀ bí khutbah ṣùgbọ́n ẹni tó fáwọn èèyàn ní kíní díẹ̀ wọ́n á fa púpọ̀ ni ẹ́ àbígbà tí èèyàn bá sọ wípé ke a lè gbọ́ music ní díẹ̀ ni débi pé Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n ṣe rọ́dù fún wọn nínú Tahrim Al-Hadith Tarab òun àti Muhammad Ghazali lórí eléyìí so nísìn Ibn Baz kọ́ ló ní kán máa jó ní Saudi kán máa kọrin fatwa Ibn Baz against ẹ fatwa Lajna were against ẹ fatwa Uthaymin were against ẹ gbóná ti rí àwọn nǹkan tó rọ̀ tó rọ̀ tó rọ̀ ọ̀dọ̀ àwọn àfa ìkwánu ni wọ́n ti kọ́ àwọn nǹkan yẹn àwọn náà tún fi tiwọn kún wọn á fẹ́ gẹ́gẹ́ bí jayéjayé ni so tá a bá ti ń fọ́ọ̀tì àwọn ọmọ ọba yìí àbá ń fọ́ọ̀tì àwọn ọba wọn yìí ká mọ fọ́ọ̀tì àwọn eléyìí náà àwọn àfa wọn yìí ẹ́ so nǹkan tó ti position ti tiwa nìyẹn position ti tiwa òun ni léyìí then lórí pé Sheikh Fawzan ní hafizahullahu ta'ala wọ́n change position wọn lórí ọ̀rọ̀ ṣe kínní ọ̀rọ̀ àwọn ìkwánu eh, ipò ní súnà ni wọ́n gẹ́ bí wọ́n lálùbọ́sà bí o ṣe ń sọ ọ̀rọ̀ Sheikh Fawzan kí n fi yẹn parí ẹ̀ ní torí ọjọ́ ti lọ.

فهم سلفيون أما إذا كانوا مخالفين لمنهج السلف فليسوا سلفيين الرسول صلى الله عليه وسلم قال في الفرقة الناجية من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي الرسول ما تركنا بدون بيان بين من هو السلفي من غير السلفي نعم يقول أحسن الله عليكم انتشرت في مواقع الإنترنت wọ́n ní nǹkan tó gbalẹ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì ni pé ẹ̀sùn pé àwọn jamaat Ikhwanul Muslimin pé lára olóníṣúnà ni wọ́n ṣé tòótọ́ ni eléyìí. لكن ما يقبلون اللي عليهم ولا انا رددت على هذا في حينه وقلت انا اتبرأ من منهج الاخوان المسلمين وبينت منهجهم في نفس الرد لكن ما ينشرون اللي عليهم نعم so wọ́n ní àwọn tabara kúrò níbẹ̀ ìgbà tí wọ́n sọ nǹkan yẹn pé ibẹ̀ náà làwọn tabara kúrò mímọ́ náà di juanu ṣùgbọ́n wọn kì í fẹ́ post tí ó bá wà against wọn irú ẹni tala alùbọ́sà ṣe yìí ó ti ń sìn ọ̀rọ̀ tí fọ́nsán sọ tó yẹ pé kẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti sọ pé ọ̀rọ̀ yẹn o àwọn kò jẹ́ so ọ̀rọ̀ yẹn òun náà wá ń lò àbúlásà ń lò láti lè fi sọ. So, kìíní yẹn ni ẹsẹ̀kẹsẹ̀ Sheikh Fawzan ṣe rọ́dù lórí kìíní yẹn ni so wọ́n wà lára àwọn lajna daima àwọn ayati kebira máa tán ṣe fatuwa lórí pàrọ̀ wọn lára àwọn epo níbi díà ni wọ́n ni jamairi abiya wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n kákan mọ̀ wọ́n kàtà máa fi jẹ́ kó sí nǹkan tó burú ń pé position fa yìí ni èmi disagree pẹ̀lú wọn sọ o disagree pẹ̀lú wọn oyin that's clear ṣùgbọ́n ẹ ká fún àáfà kọ̀ọ̀kan ẹ jẹ́ ká fún wọn mókìfù tí yín leléyìí ok eléyìí tẹ́lẹ̀yìí nìyí sọpọ́lá wa subhanahu wa ta'ala kí ó ṣàánú wa nature tèmi kọ́ ni kí n mọ parọ́ mọ́ yàn ẹgbẹ́ nature mi kọ́ n tí n bá mọ̀ ṣúọ̀ ni màá fẹ́ sọ ṣó ti ń sìn tó bá disagree sọ o disagree pẹ̀lú mókìfù ṣùgbọ́n ẹ̀sìn ká máa parọ́ máwọn èèyàn tá a sọ kó láàsọ kàn ń dá gbogbo ẹ̀rú mọ́ra wọn nìyí so inshallah táyé bá ṣì wà ní ọ̀rọ̀ lórí àwọn tí doctor ń try láti fún ní soft landing láti sọ àwọn the other side lórúkọ burúkú a sì tún máa sọ̀rọ̀ lórí ìyẹn ni torí pé ẹ̀yin ò ní máa sọ̀rọ̀ kẹ́ expect pé káwa dákẹ́ fún yín láti lè mọ spread ìròrí títí láwùjọ ni so ìtawà náà mọ̀ tó tako ń ń sọ àásọ láì ní ṣe tèébú ọ̀rọ̀ lórí ẹ̀rí ni so ẹ jẹ́ ká jọ sọ fáwọn èèyàn kí àwọn èèyàn mú un tí ó bá convince anybody nínú wọn ni so ṣùgbọ́n kẹ́yìn kan máa sọ̀rọ̀ ní káwa dákẹ́ ká máa wòye tàbá tí wá sọ̀rọ̀ ẹni wọn ń da kìíní rú ẹ̀yin tẹ́yìn gbégbékúgbé wá ni ẹ̀yin ò dá nǹkan rú ẹ̀yin ò dá nǹkan rú ẹni tó jáde lọ síbi ibòbí tó lọ ń sọ̀rọ̀ nípa kìíní tán béèrè wọn àdé sọ pé àwọn ò fẹ́ dáhùn ẹ̀ ni wọ́n dáhùn ẹ̀ so àwọn ò dá nǹkan rú pẹ̀lú tán ṣe yẹn ni ṣùgbọ́n tán bá sọ nǹkan tí ẹ̀yin ò agree pẹ̀lú tó bá fèsì fún ìyẹn lẹ̀ ń dá nǹkan rú ni so tó ẹ pé yẹn náà ń pè ní nǹkan èèyàn ń dá nǹkan rú ni a ní problem pẹ̀lú à ń darú ni tó ẹ pé kéèyàn sọ nǹkan tó kù díẹ̀ káàtó àbókù púpọ̀ káàtó káwá fún nǹkan yẹn lésì ó ti ń sìn àárín yẹn ní nǹkan tí ó túmọ̀ sí pa ń da nǹkan ṣùgbọ́n tẹ́pọ̀ òun náà ń pè ní yẹn ń da nǹkan rú ni a ní problem pẹ̀lú ẹni kọ́lọ́mù bá kò ṣe àwọn subhanaka wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله